ọ̀dà Khadija adájú wálé. wọ́n lọ́sà ayé kò ní wa lọ́wọ́ lọ. àmàlà Fúlàní ó ti gbé wa lórí ìdí ọmọ pa. láyé ọjọ́ sí ṣebí gbọ̀mọ̀gbọ̀mọ̀ là á gbọ́. ó sì wá ní gbé bàbá gbé bàbá gbé bàbá kó ní ìdí ọba. ó sì ní gbéyàgbéyà gbéyàwó gbéyàwó ní ọgọgọgọ ní mo lọ yẹ wáyé lọ́wọ́ ẹni àlọ́ọ̀lù ẹni lójú àgbàdo wọn bí sẹ́nu. Èrèdí ajọ́ pèlè ẹ̀kún lọ́dún sọ. Ẹni àwọn akọ́gbọ̀ òkúrẹ́ ọ̀tẹ̀lẹ̀ àgbà tí láàbẹ̀tẹ̀ sọ̀rọ̀ ọ̀nà yóò rẹ̀ dáadáa sí wálé. Gbogbo ọba aládé o. Ẹ̀dá kan yẹn mi létí ó ọmọ ìlú mẹ́fẹ̀ẹ́ yìí bá dé sí ọ̀rọ̀ kan ayédèdè ọmọ ayẹpo yẹpo ọ̀gẹ̀dẹ̀ bí ọmọ ayẹdò yẹdò. wàlẹ̀ ọmọ yìí bá pè ní akéèzọ ọ̀rọ̀ ọ̀gbọ́n ni. gbogbo ẹ̀yà gbàrú ìyẹn yàtọ̀. òréré ilé bí ọmọ ayẹlú yẹlú. ìyẹn ọ̀rọ̀ ọ̀gbọ́n ni gbogbo ẹ̀yọ́ ọ̀rẹ́ mi ẹ̀dá pẹ̀lú ìran kẹ́gùn maṣọ òde máa láṣọ tí ó fi bá láṣọ lọ abẹ́ròdé fi òmèrò rí tí ó fi bẹ́rò nífẹ̀ẹ́. ọjọ́ tí àkùkọ gàgàrà bá wọ̀lú ní odò lómìnirin òjò ní ọ̀dàlá yàrá ìpẹ̀tẹ́. ikú ti ń bọ̀ olúwa ẹni òun ńlá ní. àpò òdúmọ̀ àpò òdúmọ̀ mọ́. tọ́lú náà ń jẹ́ rántí lọ́yọ̀. Táyọ̀dáyọ̀ mo kí yé ẹ̀kú òdúmọ́. Ọgbà ògbọ́rọ̀ agbọ́rọ̀ ọ̀gbọ̀gbọ̀ tó dúró ó pẹ́ lọ. Orí ọ̀rọ̀ kan ni mo sáré níwáta àkànbí agbólóhùn bí ọ̀jẹ̀. Ìjọba mi kò gbàgbá bọ́ sí ojì ọba gbèrò. wọ́n ní adé orí la fi ń mọba èjìgbà àlẹ̀kẹ́ táwọn ti dòye. ìran àkókò ni wọ́n ní ká gbẹ́dọ̀ rárá àtàkùn ló ní ká rẹ̀ àwọn bàbá wa tó dá ìran yínbíyínbí lọ ṣe àràmàdà ìran àkànjọ lọ́jọ́ epo òsèlè. ìran agbẹ́wọ́jọba nílùú ìdáró ìró ló sùn fi tàlùkò síwájú ẹ̀ràn lékèlèké jọba nílùú kẹfúnni níní. ilé bàbá ọmọ tó pọ̀ mọ́ náà. orí ìta ni ìjọba lé wa lórí. orí ìpalẹ̀rẹ̀ o wọn lè sọ aṣojú ẹ bá àwọn ìyá rẹ wọn lè mẹ́lọ́jà. ọba nílẹ̀ Yorùbá ta ní yan ọba ṣẹ́fà ní yan ọba ní àbáwọn gómìnà. ṣe àgùnbánirọ̀ náà ni wọn ò bá fẹ́ kó fún wa wá sílé kí wọ́n lọ́ọ́ fẹ́ ṣe kọ́ orí aláàfin Ọ̀yọ́ gbèsè ti pọdún méjì àárí ọba yẹn lálẹ́ bí Ọ̀yọ́. lára àwọn gbòǹgbò ìṣẹ̀dálẹ̀ tá a lè pè ní orírun odò àti ọ̀dàrú tí ọ̀lẹ́jà bá kàn nínú nípò ọba Ọ̀yọ́. àwọn gbanáwó la ní ẹ̀sùn àná wọ́n tún wọ́n lọ. báwo òyìnbó kan ní pè ní Ọ̀yọ́ empire wọ́n ní àti ṣe bí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ṣe bí babẹ́lì bọ́ ọ̀kan pé ní sí lọ́mọ eré tí ń fọláyà di oko ọ̀yọ́ ló ká lè ká sánpá ló ká gbẹ̀sẹ̀ kó yẹ yorùbá ń bá gbàdọ̀ kí ẹ máa lọ alẹ́ ilé lábọ̀ kiri o. ọba gbẹ̀sẹ̀ lálẹ́ di ọ̀yọ́ gbogbo àwọn ọkọ̀ bíi ìjòyè gbogbo àwọn ọ̀yọ́ mẹ́sì wọn ò rọ́bà yẹn. gbogbo ọba alálẹ́ o wọ́n gbé fàgẹ́lẹ̀ yìí fàgọ́ òfọ̀rùn ilé ìfowópamọ́ ni ìlànà márùn-ún ní máa. orí ọ̀rọ̀ rírun yorùbá kì ń pààyàn lẹ́kún mọ́sùn tì. rẹ́ lọ́mọ ṣe àbùbà àbùbà lórí àwọn òbí. where is our tradition our culture. ìyàwó ẹ̀jẹ̀ àṣà àtiṣe yorùbá dà nínú ọba tá a gbọdọ̀ fi ṣeré lọ́bọ̀ ọ̀yọ́ wà nítorí tí wọ́n pè ní ọ̀yọ́ babaláwo ló dáfá fún Ọ̀rànyàn ó dáfá fún Ọ̀rànyàn Ọ̀rànyàn jọba àkànbí àkànbí jọba Odùduwà. ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí a ti ń bá mi lò. babaláwo dáfá ó ní pọ́pá kù ṣe rìnrìn bọ́ba débilẹ̀ bá gbé yọ̀ ọ́ tó bá débi lẹ̀ bá gbé yọ̀ wherever you arrive when you slum ibi tó o bá ti yọ̀ ni wọ́n ń pè lálẹ́ bí ọ̀yọ́. ìbánu fúnlọ́múlọ́tọ̀ ọ̀gá sí ara ilé. ìkọ̀ yóò dàrú kò ní bẹ́ẹ̀ jábá kan nù. bàbá yọ ọmọ tó bí ẹ̀ dábàá sí ara ilé. ẹ̀sán lásán ni bí àwùjọ kò sẹ́ni tí ó pìtàn ọ̀yọ́ tí ó wàá sọ wípé àrọ́mọdọ́mọ Odùduwà kọ́ ló jọba lálẹ́ bí ọ̀yọ́ àwọn ọba ìṣẹ̀ǹbáyé tá a mọ̀ lọ́ba gangan ipò yìí sì ṣòfò láti bí ọdún méjì. orí aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyé lọ́ba mọ́bàjẹ́ ìwà. ọgbẹ́ ìyá rẹ̀ bí Ṣàngó ti ní oríkì tó tó láǹfààní tó kalẹ̀ tó ọmọ wípé ọ̀bọ Ọ̀yọ́ ni. ìjàre lé akíre sílẹ̀ ìkírè ẹ̀dá kan ìjàre lé o. tá a bá fẹ́ sọ̀tàn ọ̀rọ̀ pọ̀tọ̀ nínú ọba obìnrin tó jẹ ìlú wo ló jẹ sí Ọ̀yọ́ náà ni. ìtura yípo lọ́kọ̀jẹ̀ ìjàre lé ọ̀tàn ọ̀yọ́ ibẹ̀ láti rí agbọ́bakú ń bẹ lálẹ́dí ọ̀yọ́ akégilé ẹlẹ́gbàá ìsìn ọmọ oníkó ariwo nílé oníkan mo kọ ọ̀la mo gbé ọwọ́ mi ò tó sin mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin àwọn àgbàkan àgbàkan wọ́n ní dọ̀bálẹ̀ náà mo dọ̀bálẹ̀ yẹ́kẹ́ ìsìn wọn dín lọ́wọ́ ìsìn wọn dín lẹ́nu ìsìn wọn dín lákìyẹmí ara mo kó sí lọ́jà wọn ọ̀jẹ́ mo kó sí lọ́jà wọn ọ̀tà wọ́n ní tani ọ̀jẹ́ sí àdọ̀bálẹ̀ ká nílé oníkọ́ sálùdó ọmọ olóko ẹ̀sìn ọmọ arọ́dúgbàmí epo ọmọ bàkàb bá kárí kó àjìfà. ọba wa lọ́wọ́ ẹlọ́pàá ẹbí ara ilé ilé náà bàbá ti ní gbogbo ọba. àárọ̀ wa yẹ̀ lọ́yọ̀ọ́. gbogbo ọba. àwọn ọ̀yọ́ mẹ́sì ò rọ́bà yẹ̀. gbogbo ọba tí bẹ́ẹ̀ ní bàrà. bẹ́ẹ̀ ni ifá bí babaláwo ti pọ̀ tí wọ́n gbọ́ fáyẹrẹ́yẹrẹ́ tó lọ́yọ̀ọ́ wọn àpè wọ́n bẹ́ẹ̀ wá dáfá káyọ̀ wọ́ọ̀yè. pátá ọ̀pọ̀lọpọ̀ torí mo tí wọ́n fẹ́ jẹ wọ́n sì ń pàtàn àti àṣà àti ṣe ilẹ̀ Yorùbá jẹ́. bàbá mi díẹ̀ ní tọwọ́ ọmọdé tó ya ọmọ ọmọ tó yà yàkuyà púpọ̀ ọbẹ̀ lọ́wọ́ òbí ẹ jábà lọ gómìnà wa kí ni ti yín níbi ọ̀rọ̀ ọba ní yíyàn. òun ló fi mọ́ àwọn Ọ̀yọ́ sọ pé ẹ bá wa bẹ gómìnà Ṣèyí wípé bóò la ṣe fẹ́ yan ọba bí ọba dìde obìnrin ò jẹ́ Kúwọ́lú tí ọba dípò kankan ti ń ṣẹlẹ̀ láàrin gómìnà Ọ̀yọ́ àtàwọn Ọ̀yọ́ Mèsì wọn ọmọ ní gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ ilé ẹjọ́. bàbá mi olúwa ẹni. Àná ni wọ́n ṣe kóòtù wọn àwọn ìgbòyè òyọdún àwọn ni wọ́n sì pe gómìnà lẹ́jọ́. Ààrẹ àlùmọ̀rún ló kárí ayé ẹ̀hún ya. Ààrẹ àlùmọ̀rún fọmọ ìlú ọmọ aláàfin ọmọ títírí mékèlà àkọmọ orúkọ ewu látìrí lápò kan tírí kan wẹ̀wù ẹ̀jẹ̀. Ìkó òkókó tírí ó pe fún ìwọ́ tírí ó péjọ kàràbà tírí tó lóko. Èdè ọ̀bọ̀rọ̀ ní ọ̀yọ́ onípọ̀mọdé ọ̀bá gbàgbàjọ ọ̀rí kí n má gbà wá lákòókò. ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn kéèsì méjì kan bẹ́ẹ̀ tó ní agbára púpọ̀. ká a bá yọ tọ̀yọ́ bẹ́ẹ̀ náà ni kéèsì ògbómọ̀ṣọ́ ọmọ ajílété ọmọ afogbó tẹ̀lúdó ọmọ afogbó gbógun lé ní pàǹtìtì. ọ̀rí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ni wọ́n wá gbé àwọn ọmọ òye ẹ̀ ògbómọ̀ṣọ́ lọ ní ẹjọ́ yóò láwọn nǹkan tí ò ṣẹlẹ̀ látẹ̀yìnwá ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ apẹjọ́ kò tẹ́mi lọ́rùn pé wọ́n ṣe lè yọ ọba. mo fẹ́ wí pé àdísẹ́ o padà ní ibi àṣẹlẹ àṣẹlẹ lérè o àyùbọ̀ àyùbọ̀ lọ́wọ́ yẹn lọ́wọ́ orí ta ló lẹni tó fẹ́ dájọ́ bí wọ́n bá bí wọ́n wọ́n sọ fún yín pé àwọn làwọn mẹni tó lè wà ń bẹ̀ tí wọn ò ní dàlú làwọn ṣe fún certificate of office orí gbogbo ará Ògbómọ̀ṣọ́ ah, ẹ mọ̀jẹ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ah, èyí bàjọ́ bá ta òpò kó jẹ́ o. sọláwọ bàbá márùndínlógún kò tóbi rẹ. nígbà tó ti di wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ọba tí wọ́n yọ ẹ ti mọ̀ wípé ah, àtijàre wọ ọbẹ̀ yóò rí bákan ìwà arúgbó alájábí àfẹ́rẹ́ o àgbo sábà yìí o. ló jẹ́ bèrè pé ṣé fani ọba ni àbáwọ̀ gómìnà. àrẹ̀jẹ̀ bí báyìí ní orúkọ tí wọ́n pè é wọ ilé. ó rí bí fábà fọre bí gómìnà bá fọ ẹni tí wàá mẹ sanitébọ fọfìsì ńkọ. onímọ̀ òtún àgbà mẹ́ta ni kò fáyọ̀ ìwé kò sí ohun tí fáwọn ṣe níbi ọ̀rọ̀ káyọ̀ ọba mọ́ ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ mọ́ bínú. orúkọ àgbà kọ́. ọ̀gọ́ kò sí ohun tí fáwọn ṣe níbi ọ̀rọ̀ ọba mọ́ a kàn ń láǹfààní láti dà á ni. pátá òní tún pọ̀ ọ̀wọ́ o. òótọ́ òní káwọ́ sọ̀hún ṣé ìfàníyàn ọba ni àbáwọn gómìnà bá a bá ní ìfàníyàn ọba. Please, what is the meaning of this? Don't post any rubbish on my thing yí ọba ní àbáwọn gómìnà ta ní láǹfààní tí ń fún ọba ní certificate of office bàbá da ifá bí ifá bá yọ ọba àfi kí gómìnà fún certificate of office àwọn kéèsì ńláńlá méjì kan wá wà lọ́yọ̀ọ́ tó yẹ kí gbogbo owó kíyèsí tá a sì rí ẹni sọ̀rọ̀ lé lórí mo ti wò láti bí ìjẹta àkọ́kọ́ ni kéèsì aláàfin ọ̀yọ́ àwọn ọ̀yọ́ mèsì wọ́n pe gómìnà lẹ́jọ́ wípé àwọn ni wọ́n jẹ́ káwọn rí ipò ọba yàn wọ́n ní tí ọba nìdí obìnrin òun jẹ́ kúmọ́lú ilé tóbìnrin bá ti jẹ́ kúmọ́lú á jẹ́ pé kú ti ń gbogbo akọni bẹ̀ lọ gómìnà Ṣèyí Mákindé ọmọ Yorùbá ni yín wọ́n ní ẹjẹ àṣe kó ti yẹ ká ṣe kó lè bá àrí bó ti yẹ kó rí ẹ̀yin ó lògbà tí yín kò ń bẹ ọbọ ọmọ bẹbẹ títí gbére ni òun ni ó sì máa bára gbé ẹ jẹ́ kí àwọn Ọ̀yọ́mèsì àti Ọ̀yọ́ lápapọ̀ kí wọ́n mú ẹni tí wọ́n fẹ́ kí wọ́n yẹni tí wọ́n fẹ́ nípò ẹ̀yin kọ́lẹ̀ ẹ̀ gbé bẹ́ẹ̀ ẹ má dà ètò ìyan ọba nílẹ̀ Yorùbá rú ó fi hàn gbangba gbangba gbangba wípé ọba tí wọ́n yàn lÓgbómọ̀ṣọ́ náà ẹ̀yin náà lẹ yàn fún wọn gbogbo òdílé láòyè àwọn fi ẹjọ́ wípé rárá o ẹni tẹ́ fi gbọ́ Ògbómọ̀ṣọ́ àwọn ò fẹ́ níbẹ̀. ilé ẹjọ́ dáwọ́ láre wípé kí wọ́n padà sílé kí wọ́n lọ yọba míì ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ wá ju ẹjọ́ pé kò táwọn lọ́rùn ẹ̀yìn kó lágbára pọ̀ ni mo fi fi wá pé ṣé ifá ní ọba ni àbí àwọn gómìnà. ọ̀yọ́ fèsì aláàfin ọ̀yọ́ ti gbèsè ní ìsìn tá a bá ń kà méjì méjì ó ti pé ọdún méjì a sì rí ọba yàn ní ìlú Ògbómọ̀ṣọ́ a sì rí ọba yàn nílùú Ọ̀yọ́ orí títìrí méje ni wọ́n kí ọmọ olúkọ ewu ilá tiri lápò ikàn tiri kan wẹ̀wù èdè kò wá ṣe bẹ́ẹ̀ nìkan ló wà lọ́yọ̀ọ́ bí ti ń bẹ káàkiri nílẹ̀ Yorùbá nìyí ló fi dàbí pé olúwo sọ̀rọ̀ kan gbogbo ayé níbẹ̀ kọ́ lórí oníṣẹ́fà ni wọ́n ayọ̀ ọba ni ọ̀pọ̀lọpọ̀ ọba gbà á lágbàsódì wípé kọ́mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ifá ló yàn mí olúwo mọ̀ pé bífá bá yọ̀ ọ́ bí gómìnà bá fọ́ sàríkẹ́tọ̀ fọ́ fi so dọ́gba nítorí gbogbo àwọn ọba yìí they are placed under public officers ọba ni ó fún ní recognition yìí pé ó dọba ọba mélòó ní fáyàn láti bí ogún ọdún sẹ́yìn ní ìsinyìí tí èyí ṣe fáwọn gómìnà ló fi wọ́n síbẹ̀. àwa ní àṣà ìṣe Yorùbá. Hello. Hello. Hello. Ẹ káàárọ̀. Hello. Hello. Hello. Àwa ní àṣà àti ṣe Yorùbá. Ó láǹfààní ń parẹ́ ìsìnparun. Wọ́n ní ẹni adé bá tọ́ sí ni ẹ já padé fún èèyàn tó bá yẹ nípò ni ẹ fi pò náà lọ. Nígbà tí rí báyìí, bọ́ bá máa tó àwọn ọdún kan kò sí pé wọ́n pè fáwọn sáàfin mọ́ babaláwo mélòó ló dá fá tí wọ́n fi yàn àwọn ọba láti bí ogún ọdún sẹ́yìn àwọn àràbà tí ń bẹ nínú kọ̀ọ̀kan ṣé ohun tí fáwí lè sọ fáwọn èèyàn bó bá ṣe ohun tí fáwí lè wí fáwọn èèyàn ṣé ẹni tẹ́ ẹni fáwọn ni wọ́n fi síbẹ̀. àríkù ọba aláàfin ọ̀yọ́ yàn bẹ́ẹ̀ ipò tá a láàyàn fún ọba ògbómọ̀ṣọ́ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ń pẹjọ́ kò tẹ́mi lọ́rùn kí ló kan gómìnà ọ̀yọ́ pẹ̀lú aráàlú tí wọ́n fẹ́ yan ọba gbogbo nǹkan ti dòṣèlú ọgbẹ̀yìn babaláwo <laughs> ọ̀gbẹ́yìn kùlé mọ yóò dùn tó wù lójú ọ̀pẹ̀lẹ̀ ṣé ẹlẹ́rìí ìpín ni yọba mọ́ nílé bàbá wa ikú bàbá yèyí rọba mọ́ bàjẹ́ ìwà àwọn ọ̀yọ́ mèsì wọn àti ní ọmọ oyè kan pàtó àwọn ọlọ́wọ́ pọ̀ wọ́n ní díẹ̀ lọ́wọ́ tàwọn púpọ̀ ń bẹ lọ́wọ́ gómìnà ọ̀yọ́. àwo bọ́ọ̀lù Ògbómọ̀ṣọ́ ṣe lọ àwọn aráàlú ní àbáwọn ọmọ oyè káláràlú wọn lẹni tó wà ń bẹ̀ kọ́ làwọn yàn ilé ẹjọ́ dá wọn láre wípé kí ẹni tó wà lórí oyè òkú òun bẹ̀ pàápàá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń pẹjọ́ kò tẹ́mi lọ́rùn dákun ṣé ní ẹjọ́ ní yọ ọba ni ṣé gómìnà ní yọ ọba ni àbí ifá. ẹ yálà ká sì bára wa sòtótó ọ̀rọ̀ lọ́dọ̀ tèmi àti lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó wo sàkún ọ̀rọ̀ ifá ò yàn kankan mọ́ owó níyan ọba connection níyan ọba bẹ́ẹ̀ ni gómìnà ní yan ọba láyé ọjọ́ sí ààrẹ ni ti ń dáko lọ́wọ́ tí wọ́n gbé ọ̀pá àṣẹ lọ bá nínú oko wípé ìwọ ni fámù ààrẹ ni tí ń wọṣọ òfì tó ṣe wípé ìfàyàn wípé ìwọ àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá ka gbogbo ọba tí bẹ́ẹ̀lẹ̀ Yorùbá lónìí tí wọ́n bá jẹ́ ogún ẹbí mi mélòó ni tẹ́lọ̀ rọṣọrọṣọ nù wọn tá a ní Ifá lórí eléyìí. mélòó nù wọn ló jẹ́ àgbẹ̀ tí wọ́n lọ mú nínú oko. mélòó nínú wọn ló jẹ́ fọgànáìsà ti fáyẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ táàrin lọ́ba ẹni tó ti gbé Canada rí ẹni tó ti gbé US rí ẹni tó ti gbé UK rí àwọn ni fámú ifá ò wáyé ọmọ kéékèèké mọ́ olówó ni fáyàn tá a bá mú gbogbo ọba tí bẹ́lẹ̀ Yorùbá bí wọ́n bá jẹ́ ogún méjìdínlógún eighteen ni wọ́n wá látòkèrè tí wọ́n wá dọba. Ifá ló mú wọn àbí gómìnà tá a bá wọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ màṣà àti ṣe lẹ Yorùbá èwo lẹ fẹ́ yàn fún wa lọ́yọ̀ọ́ Aláàfin Ògún pàṣẹ kẹrẹ mọ́jọ́ máa tìbà táwọn Ọ̀yọ́ Mèsì ọba fi rọ́bà Ọ̀yọ́ yàn kí wọ́n rí yàn ẹjẹ́ àgbàgbé àṣà àti ṣe Yorùbá ti ń parẹ́ nínú àwọn ọba tó làmìlaka tá a mọ̀ wípé they are good custodian of culture. àwọn náà ní aláàfin ọ̀yọ́ ọ̀ní ifẹ̀ àwùjalẹ̀ tìlú ìjẹ̀bú àwọn alákèlú ẹ̀gbá eh, ọba àlárọ̀gbọ́ ọmọ ògbóyè ọba àjẹ̀bú ifẹ̀ ọba Kétu tó jẹ́ àwọn ọba tá a lè pè ní ìfún Yorùbá gan tá a bá wá wo méjì tó sálẹ̀ tí gbogbo ayé mọ̀ yìí pé ọ̀hún òun la láàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni Ifẹ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà lára àwọn ọba àpilẹ̀ tí gbogbo ayé mọ̀ pé ọba alágbára ni àṣetán amúwòlíì síbẹ̀ ṣé gbogbo ọ̀kà kẹbọ tí kadúláyà ni ó lè máa gbé láàfin ṣé gbogbo ètùtù ni ó lè máa ṣe devoted Christian pastor ṣe ifá náà ló ní ẹnu ọmọ wa bí ifá bá ní ẹnu ọmọ wa kọ́mọ̀ ìpé wọn bá mọ fá mọ́. Ìfá ló jẹ̀jẹ̀ kún yẹn. Tí wọ́n bá ti mọ̀ wípé Ifá yín ló yẹ̀yẹ̀ kún yẹn. Tó bá ṣe pé Ifá ló yàn o. Orí ọ̀làjú ayé wá bá ṣàwọ̀dì mú. Agbó wa di méjì lójú ìjà. àwọn gómìnà àwọn ni wọ́n wá ń sọ ẹni tá a fi síbẹ̀ bẹ́ẹ̀ bá àpẹẹrẹ rẹ̀ nírú ìtòṣẹlẹ̀ ní kìnnú tí gómìnà fi ọba kan síbẹ̀ tí wọ́n padà sọ ààfin mi ò rò pé wọ́n sì ní ọba ní kìnnú yẹn dọ̀la wọn ì tí ì ní ìrò bẹ́ẹ̀. Ọ̀yọ́ aláàfin ó ti pé ọdún méjì ànọ́ba lódìdí ipò tó fẹsẹ̀ rinlẹ̀ tó kálé tó káko ní United States of America alọ́yọ̀ tún jí àwọn ọ̀yọ́ ló tẹ̀dú síbẹ̀ ọba tí bẹ́ẹ̀ ó bàbàjà ó sá kẹ́kẹ́ ọ̀yọ́ tá a lè pè lórírun ọ̀yọ́ tá a wà lóde òní ni wọ́n pè lágọ̀ọ́ ọ̀já ọba dúrókùtẹ̀ láyé àsìkò ọba ọ̀kánlú àkàndó adéhùnbí ọ̀sá kẹ́kẹ́ adéhùnbí ọ̀fọ̀túnrẹ́ òun ló kọ́kọ́ bá dàgbà tó di pé gbogbo ọmọ ọba ọ̀yọ́ kù kó tó wá kan èdè ọ̀bọ̀rọ̀ aládélẹ́yìn àkàndé òun lọba jíbẹ̀ èbó ṣèlérí ọba tá a rí tá a kápólápó tá a kọfà lọfà tá a kápátá lórí àpáta ọ̀dọ̀fin ìjàyè ò jẹ́ dúró de lákàlú. gómìnà Ọ̀yọ́ ipò kánsílọ̀ ṣíámánṣípù ló yẹ tojúbọ bẹ́ẹ̀ tí tojúbọ ọ̀rọ̀ ọba yíyàn lọ́yọ̀ọ́. ipò ọba ipò àṣẹ ìṣẹ̀ǹbáyé ni tí ò yẹ kẹ́ ẹ tojúbọ bẹ́ẹ̀ tí yìí. ó wá di wípé àwọn ìjòyè pè ní lẹ́jọ́ ẹ̀rù bà àwọn ìjòyè láti yọjú kí wọ́n má bà àrọ̀ wọ́n lóyè wípé ẹ má dá sí ẹ jẹ́ àyọ̀ ọba wa bá a bá yọ ọba tán ẹ má rọ̀ wá lóyè wọ́n débẹ̀ àwọn ìjòyè ò lè yọjú wípé ta ni ó yọjú kó dọ̀la kí nǹkan kan ṣẹlẹ̀ kọ́lọ́pàá gbé àwọn bàbá bí ẹjọ́ kan wọ́n lè yọjú sí kóòtù àṣìpa èésà gbogbo àwọn àgbààgbà joyè lálẹ́ bí Ọ̀yọ́ gbogbo wọn ò lè yọjú. la fi béèrè wípé ṣé ifá ní ọba ni àbí <laughs> gómìnà gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dàrú ọ̀làjú ló bàá jẹ́ ni mo fi sọ fún wa wípé ní UK ní England wọ́n ti ní àwọn tó wà next in line tí ó jọba they call them the broad lines. mẹni tí ó borí ìtẹ́ lẹ́yìn Charles. lẹ́yìn tí Charles bá kò ń bẹ̀ tọmọ rẹ̀ bá débẹ̀ àtúntì mẹni tí ó borí ìtẹ́ àmọ́ lọ́dọ̀ tiwa àtìmọ̀ba àti yan ọba wa àwa la kọ́kọ́ dádé adé ṣẹ́fù ṣẹ́fù la kọ́kọ́ dé ni wọ́n fi mọ́ ní ládé ládé ládé aláàfin ládé adé aládìkún làgbà fàlàfin adé òrònú làgbà fàlàfin adé ṣẹṣẹ fún ni. àmọ́ gbogbo ẹ̀ wá dàrú àmọ́ bí afẹ́tẹ̀sẹ̀ bọ̀. lọ bá lọ́pọ̀ ọ̀ṣọ́ ọba Ògbómọ̀ṣọ́ láàrin ọ̀sẹ̀ kan ọjọ́ mélòó lọ́pọ̀ Ògbómọ̀ṣọ́ ló ń pẹ̀lú bó tí ọba kò sí pẹ̀bí gan mọ́ ẹ má jà dára wa láàmú ìpẹ̀bí kí láyé tí àṣẹ ọmọ ó ti di ara kó tó di pọ̀ jáde ọba mélòó ló wọ̀ pẹ̀bí oṣù kan ọba mélòó ló wọ̀ pẹ̀bí ọjọ́ mẹ́rìndínlógún mọ́ ọba mélòó ló wọ̀ pẹ̀bí oṣù kan àtọjọ́ mẹ́wàá forty one days ọba mélòó ló wọ̀ pẹ̀bí ogún àtẹyọ kan mọ́ ọba mélòó ló ń dé gbogbo ibi tó yẹ kó dé kó dúbà. Adé ọmọ Ògbómọ̀ṣọ́ tí ẹ fi síbẹ̀ yìí wípé kó ka ọba márùn-ún tó ti jẹ sẹ́yìn kò mọ̀ wọ́n. a kàn ń ṣe gbogbo nǹkan ní bó ti gbà a ṣe ní bó ti tọ́ mọ́. ẹ má jẹ́ agbára wa láàmú ká sì má parọ́ fúnra wa. Ifá kọ́ ló yan ọba gómìnà ló yan ọba ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin babaláwo ṣe bẹ́ẹ̀ ní bífò bá yẹ̀yàn sípò ó yẹ káde ó máa gbó kó máa gbóná mọ́rú wọn lórí ni ẹ lọ wo sinimá aṣàwòrán idẹ tí lápìtẹ́ tí ò sí gbẹ́rẹ́ aṣàwòrán idẹ orí fọkú ni a jẹ́ pé gbogbo adé yìí kò sí nǹkan kan tó kọ̀rẹ́ẹ̀tì mọ́ ọba tẹ́mi oníṣẹ̀ṣe ọ̀bá dáfálé lórí kí fọ̀ọ̀yàn ẹ bá fàyè sọ̀rọ̀ kí fọ́ fọ́ òun kí ni ohun tí fọ́ fọ́ ẹ jẹ́ kó mọ̀ yìí kó orí àpèrè yìí ó gbóná èèyàn mélòó ló wọ̀ gbàlè mọ́. èèyàn mélòó ló wọ̀ gbàlè mọ́. Ifá kọ́ ni ọba mọ́ lọ́dọ̀ tèmi o. ó ifá kọ́ ní yanba àwọn gómìnà ló kù tí wọ́n yanba ẹ má wulẹ̀ jábọ̀ tọ́ra wa kálá ń gbé fàkànjẹlẹ̀ mọ́ nítorí tí fápá yanba tí gómìnà bá láǹfààní kó fún certificate of office ọba kankan ò lọ síbi kankan àfi nọ́mbà alẹ̀ láti jẹ́ káwọn èèyàn pè wípé ọ̀làjọ ayé pàṣà wọ̀dùnmọ́ kí ló dé tà tí ìrọ́bà yẹn lálẹ́ ní ọ̀yọ́ kí wá ló fà á tí ọ̀rọ̀ ọba l'Ógbómọ̀ṣọ́ fi yípa gbéra wa lọ ilé ẹjọ́ tó fi diṣu àtàyànyàn àkànbí mọ̀. Ilé lábọ̀ làwà o ilé làbọ̀ ní ogun ẹ̀dábọ̀ ní yàrá ìwálé. àjàgà ilé lálejò ẹ̀dábọ̀ ní yàrá ìwálé o. ilé làbọ̀ ní ogun ẹ̀dábọ̀ ní yàrá ìwálé. yorùbá ní nínú tó wà ní lóluwà rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀dábọ̀ ní yàrá. orí ọ̀làjọ ayé bá ṣàwọ̀dọ̀. àgbàdo tó wà ọmọ yorùbá ẹrù rẹ ò kíyèsí. àwọn tá a lè pè ní custody of culture culture ti ń parẹ́ lórí wọn. ìrìnà ìdáwẹ́ ti ara zero seven zero. eight six five zero one seven two two. wọ́n lọ sáyé kò ní pé wà lọ́wọ́lọ́ àwọn ọ̀yọ́ mèsì pé gómìnà ọ̀yọ́ lẹ́jọ́ wípé wọ́n jẹ́ káwọn rọ́bà àwọn yẹn nírọ̀rùn kí wọ́n mọ̀ dá sí i táwọn bá sì yan ọba tọ́jú wọ́n mọ̀rọ̀ ìgboyè kankan lóyè. ó sì wá sí pé bàbá pé bàbá pé bàbá. orí wọn débi ẹjọ́ lánàá àwọn ìgboyè eh, wọn ò lè yọjú. mo gbé àwọn gbàgbọ́ gbọ̀ngàn tí mo lọ ṣe wáyé lọ́wọ́. ẹni àná. orí wọ́n ní ọba náà kò mọ̀ṣọ́ ilé ẹjọ́ ní kí wọ́n lọ tún ọba yẹn ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ní pe àwọn tó pe ẹjọ́ léèrè wípé ẹjọ́ tí wọ́n dà ọ̀tá wọn lọ́rùn. ẹni àwọn gbọ́dọ̀ òkú yọ̀ ọ̀jẹ̀ ni a gba kí láàbẹ̀ lè. ẹni tí ń gbẹ́rù ìbàdàn àtẹni àwọn aráàlú tí wọ́n ń gbèrú Ògbómọ̀ṣọ́ ní báyìí kàṣá ìwọ tó ń gbèrú Ìbàdàn ní wọlé ọdún ọba ní wọn lórí. létí òun ọmọ yín bá pè. ẹ má jà tẹra wa ifọ̀ ò yan ọba náà o. gbogbo yín bàbá. àwọn gómìnà ló yan ọba. mo ní bá pé lágbèjọ ọ̀rọ̀ ọ̀gbọ́n ni. gbogbo yín. bí fábá yan ọba. bí gómìnà bá yan ọba. ẹni tí gómìnà bá fi síbẹ̀ náà ni ó wà lórí àpèrè òun náà ni wọ́n fún ní certificate of office ìwọ ti fáyà wọn ò ní fọ́ certificate of office ọkọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ kan ni. lábàjẹ́ orí àgbà nínú ọdún fẹ́ wí. kódà àwọn òní pè ọ̀dá sọ̀rọ̀ ló fi jẹ́ pé àwọn tí fáyà ní ìsìn àwọn tó jẹ́ ọ̀rẹ́ gómìnà àbí àwọn tí wọ́n jẹ́ àràbátan gómìnà ní fáyà. ó ti lọ́ọ́ bọ́ọ̀ bá ti mọ gómìnà àbí ọmọ àwọn kọmíṣánná rẹ̀ tí wọ́n mú ọ̀dọ́dọ̀ kọ́ ọjọ́ kan bá jù bẹ́ẹ̀ lọ ifá ò ní ọ̀yàn. pọfẹsọ bọrọ ní wọn bọlá láti lọ sí. láyé ọjọ́ sí la mọ́ ní ifá oyin ló gbé oyin ifá oyin ló gbé. wọ́n ti ń gbòdì ìjọba. kò sí ohun tó jọ bẹ́ẹ̀ mọ́. báwo ni àwọn àmàlù. àtẹ̀bí pọfẹ́mọ fèyí ṣe lọ. ẹ̀dá wọn bá wọ fún. gómìnà ọ̀yọ́ ẹ má dà sípò lọ́balọ́ba mọ́ lọ́yọ̀ọ́. ẹni tí wọ́n bá yẹ̀ wá fún yín ni kẹ́yìn fún sàdúkẹ́tọ̀ fún fún ẹ má dàṣà àti ṣe Yorùbá láàmú mọ́ orí àwọn ọ̀yọ́mèsì lẹ́yìn ẹ̀jẹ̀ káwọn ọ̀rọ̀ bá yọ̀ lọ́yọ̀ọ́ orí kọ́ ṣe dàtẹ́ kò ṣe dàtẹ́ àpẹẹrẹ rú ẹ̀ la ní lóògbómọ̀ṣọ́ ẹ̀yà ará Ògbómọ̀ṣọ́ ọmọ ajílẹ́jọ́ ọmọ afọ̀gbọ́tẹ̀bídó ẹ má jẹ́ kí ìlú dàrú onírú òdìfẹ́ jẹ́ ojú ẹ̀fọ̀gbọ́n o ẹ̀fọ̀gbọ́n ṣe o ẹ̀fọ̀gbọ́n ṣe o. nítorí tẹ ẹ bá jà àwọn òdìdí ẹ kọfì odidi ọdún mẹ́rin márùn ẹni márùn ọba yẹn l'Ógbómọ̀ṣọ́ àfi ká fi ọgbọ́n ṣe é bá a bá sì fọgbọ́n ṣe ọba lè padà pé méjì àbí mẹ́ta ní Ògbómọ̀ṣọ́ bẹ lọ́yọ̀ ògbòho ọba mẹ́ta ní bẹ lọ́yọ̀ ògbòho bẹ́ẹ̀ sí i o. gbogbo wọn ni wọ́n sì gbà sáré dèkọ̀ fún mi. ta ló fún wọn. a ní alípàtà. a ní ọ̀nà oníbodè. a ní oníbòwò ọ̀fìgbòho. ọba mẹ́ta ní bẹ nílùú ìgbòho lọ béèrè. wọ́n sì fáwọn mẹ́tẹ̀ẹ̀ta ní sáré dèkọ̀ fún ọ́fíìsì ta ló fún wọn. ni wọ́n lè di agbára ni gbogbo ẹni agbára wíwálé dípò ó ti tóbi tó tó kéré tó tó gbàyè tó ọba mẹ́ta ní mẹ́rẹ̀. máa bọ̀ alẹ́ ilé máa bọ̀ kí oko. èmi ò jọ ìwọ òjù ní èmi lọ́ba dandan ìwọ lọ́ba ẹ̀mí àlejò kíní kan kìlì kan ń bẹ láàrin wọn dọ̀la tí ọ̀fà rẹ̀. ọlọ́dẹ o. orí kírú ẹ̀ má bàa máa ṣẹlẹ̀ káàkiri lógbómọ̀ṣọ́ lọ́yọ̀ọ́ làfi tètàtàtà àkànní kan fèyí ṣe lọ ní onílọ̀lọ́ ẹja tó lọ tí òde sàlẹ̀ omi ní onílọ̀lọ́ kọ̀ọ̀kan tó lọ tí òde sàlẹ̀ odò. ewúrẹ́ lọ́wọ́ ṣe àgùnbà. àlùlọ àlùkò báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀gbẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀tẹ̀ náà. ìwà olówó ṣe àgùnbà àgùnbà lórí. orí apá àyájọ́ òpin ọ̀sẹ̀. ẹ jáde lọ. gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ kí mi tẹ́ ẹ ẹ̀ẹ́pẹ̀ láyé kárí kése bí ewé àpẹ́ dára lẹ́wà bí ọ̀sùn gbogbo wa ò ní gbọ́ kó ń gbé owó tó rájúmọ̀ kó ń gbé ewé ewé owó ìwọ́n ní ajé owó òníwọ́ lọ́wọ́ gbogbo wa iyọ̀ ìwọ́n ní olóko owó òníwọ́ lọ́wọ́ gbogbo wa òdò ṣòdò ìkòlé kọ́ ọmọ alákọ̀ọ́ fi kó àṣírí wo òní jọ tú o nítorí káṣí ló wọ́n bà tó bí wọ́n ló da lákòókò àṣírí wo òní tú nítorí káṣí ló wọ́n bà tó atarí kó gbọ́mọ làṣírí òní àṣírí wo òní tú àtòrí àtìjọ kò ní sọ lọ́rọ̀ bàṣírí bíbò làṣírí òwò ń bò àṣírí wo mọ̀ ọ́ ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀ ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò. ẹ lọ lọ bá mi subscribe sórí YouTube channel Mr Wisdom TV Mr Wisdom TV Mr Wisdom TV.